bonito ilé ayé olówó ayé la What will you do to fly? What will you do to shine? What will you do? see.

Mr. Jeffrey. Your Excellency. How are you? Fine, sir. Please, have a seat. Thank you very much, sir. Finally, what you desire that is so strong, your ẹ. Thank you very much, sir. Are you ready? Yes, I'm ready, sir. Okay. This is the story of Eitayo Williams former governor of Aluko State, an amiable, kind hearted, humble, respectful man. He was a man of the people, a great father, and a good husband. In his late 30s, he contested for the governorship of his state, and his victory was resounding. He did more than he promised. He made life easier for the citizens of this state. Constant light, good roads, health facilities, charity, and many more were his good works. Adversaries began to plot against the smooth running of the government of Governor Itayo Williams. He's ẹ becoming a big threat to us and it's certain he wants to go for second term. ogun ọ̀tẹ̀dá mọ̀ káwọn aráàlú fẹ́ràn rẹ̀. ọ̀rẹ́ yìí táyọ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni tí ò tó ń tà ń yọ àdá tì èyí táyọ̀ ò ní ṣe second term ìwọ fọkùnrin balẹ̀. you must get him out of that seat before his tenure expires. of course yes. àní yọ. he will get out of there just have to do it. ó máa kúrò kí ẹ sọ kínní kan fún ẹ ṣé o mọ̀ pé gbogbo wa la láṣìírí mm-hmm. èyí táyọ̀ náà sì láṣìírí. àṣírí kẹ̀. <laughs> níbọ̀ ọmọ mi mm-hmm. ohun gbogbo lajá òní bíi ti ọmú mẹ́fà mẹ́jọ kọ́ mm-hmm. nígbà tí àwọn èèyàn ó bá fi mọ àṣírí èyí táyọ̀ kò ní rí ẹni kankan lẹ́yìn òun èyí táyọ̀ máa sá lọ ni. ìwọ fi yẹn lẹ̀. kí wọ́n láṣìírí ọ̀hún. <laughs> Isaac Àtìbà. ta ló Good morning, my angels. Good morning, mom. Good morning, my darling. I hope no more nightmares. No, Dad. That's a good news. Yenny, my love, how are you this morning? Not good. Tenny said I'm not a junior. Tenny, how can you say such a cruel thing to your little sister? No, Mom, I was only kidding with her. And I'm sorry for the 49th time. I'm sorry. Baby, don't mind your sister. Everybody is one. Okay? now, give daddy smile. Nice one. Love you, kid. Love you, Dad. Bye-bye. Bye. Daddy, How are you? I'm fine. Shall we? Vai. Vai, vai. Kí ni o rò nípa Akérèlé local government? Your excellence. Ṣé opinion mi matter ni? Opinion matter? Yes, tó opinion bá mata. I wan ask you èmi rò wípé ká fún wọn ní thirty percent nínú nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ wa. thirty percent why not fifty or sixty. <sighs> Your Excellency, one child is not enough, and two children are far too many. What do you think? Okay. That's it. Without this, I heard you. How are you? appeared on the pages of the newspapers, questioning the paternity of entire Williams. His troubles started as questions on his paternity began to fly about. Naked newspaper. Catherine Ario. Lady reporter. Èmi rò pé a ti wá nǹkan ṣe sọ̀rọ̀ ni yanjú ẹ̀ ni this is no time for assumption o we cannot sit down and start looking at all this nonsense. Your Excellency, it is better you look for a lasting solution to this. Else, in the next one week. Dear Governor, someone else will take this your seat in the next one week. Good day. Atunjoko, Chairman Soro, Governor, kò dáká fi ń sórí ìjọba. mọ́mì ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹnu ń pọ́n ni ọmọdé ń ṣèranù ẹni gbajúmọ̀ ni ẹ jọ̀ọ́ ẹ má bínú kí n mọ̀ pò iwájú yín ìtọ́bọ̀ wà bẹ́ẹ̀ oníkẹ́ sọ fún mi my career is on the line mọ́mì ṣé kì Chief Williams ni bàbá mi ni ẹ jọ̀ọ́. ta ló tún fẹ́ ṣe tí ò bá jẹ́ mi ni mo bí ẹ I am your father. dadi ẹ ká sàn. ká sàn kúrò lẹ. you seen this? yes I have seen it. ẹ ti kà á mo ti kà á I've seen such many times put it down. look má kó ẹ̀mí ara ẹ̀ sókè lásán má kẹ́mi ara ẹ̀ sókè ṣé o ń gbọ́ mi gbogbo ìlú yìí mọ̀ yín pé èmi ni mo bí ẹ ok wọ́n mọ̀ pé mi ló jẹ́ even the so called press I want to say ni you know you are a good governor wọ́n dẹ̀ mọ̀ pé tó kàn bá wúkọ̀ kò kàn wúkọ̀ lásán báyìí you know tán bá tán bá gbé sínú ìwé wọn tán ta people will buy it and that is just business má kẹ́mi ara ẹ sí òkè ẹ sí má kẹ́mi ara ẹ sí nkankan kò sí nkankan rárá. dadi mo ní kó má kó ẹ̀mí ara ẹ sókè look èyí èyí tayo mo ní kò sí nkankan yeah. fọkàn ara ẹ balẹ̀ má kẹ́mi ara ẹ sókè I am your biological and legitimate father. Hmm? Yes. Hi everyone, my name is Anowa Moore and you're watching Speed It Out. I have a lady here with me today She's smart, she's young, and she's a political journalist. Welcome, Ms. Bimbo Martins. Thank you, Ms. Hammond. You're welcome. I have another guest with me here who is a lawyer, barrister Lake Raji. Welcome to our studio, barrister. Thank you, Ms. Mo. Um, let's hear what they have to say about the ongoing rumor on Governor Eyitayo. Your turn, ma'am. Good day, everyone. Um, first of all, I believe only fools embrace political propagandas like this. And because I am not a fool, I do not believe that Governor Itaya Williams is not the biological son of Chip Williams. Hmm. Could you please tell us what you, what you believe? Governor Itaya is an ideal, straight-arrowed man that has the interests of this great state at heart. I believe that all this are just to distract him from his plans for this state. That does not make him a bastard. It just makes him a rare governor. So you don't believe the rumor? I do not concur to it. We've heard from Miss Bimbo Martin saying she doesn't believe the rumor about Governor Eyitayo is true. Over to you, Mr. Lekonraju. Hi, greet you all. No one is saying Governor Williams is a bad man, but he is one of them. <laughs> Why? <laughs> Because he is a politician. All right. To me, just because he is good does not necessarily wash him off from what they say he is. All right? Now, I'm not saying he is a bastard. But we all know that the Naked Truth newspaper reporter that first wrote the story is truthful. Katrina Rio is most honest newspaper reporters that I have ever seen. How are my angels doing today? Very fine, Grandpa. Hmm. I aced all my subjects. I see. And I'm representing my school in the quiz competition in South Africa. Wow, that's great. Hmm. Thank you. Hmm. That's very sweet of my angels. Um, the two of you deserve nice gifts. <laughs> Even the governor's children became confused okay. and unsure of their father's true yep. lineage. Are you my real granddaddy? Yen, yeah. why did you ask? My mates in school said my dad does not have a father. Yemi, don't mind them. They just. I just command you, daddy. mẹ́ta máa lẹ̀ mọ́ èyí tayọ èyí tayọ a ní láti sue school yẹn ni yes ó yẹ ká sue wọn torí mi ò mọ why tí wọ́n ṣe ń láti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní níṣojú àwọn ọmọ kéékèèké báyìí. dádì ẹ ṣe fi ọ̀rọ̀ lọ́ọ̀sù sílẹ̀. ṣé a máa lọ dí gbogbo àwọn ọmọléèwé lẹ́nu ni àbí gbogbo àwọn aráàlú la máa arrest nítorí kí wọ́n sọ tó wù wọ́n. Oyetayo nevertheless nevertheless dadi ọkùnrin ni mi àti ẹ̀yin ìtúbọ̀ wà ń bẹ̀ kẹ́yìn bá mi sọ tó bá jẹ pé ìgbà kan wà ń bẹ̀ mo mọ́mí ò fẹ́ sọ ẹ̀yin ẹ̀ bá mi sọ ẹ jọ dadi. Oyetayo Oyetayo tí n bá mọ̀ yìí pé reason tó ṣe pè mí lélẹ̀ mí ni wá o. I have told you severally we have talked about this over and over. I've told you, the press want to make money in your name. Making money in my name? My name is getting close to destruction. My career is getting wrong. Our party members me, wọ́n find it funny. Ẹ̀dẹ̀ then jókòó kí n máa wò. Èyí tayọ̀. Èyí tayọ̀. Èyí tayọ̀. Ṣe sùúrù. Ṣe sùúrù èyí tayọ̀. Ok? Màá wá Good. Okay. Bàbá eléwé. Bàbá eléwé. Bàbá eléwé. Ẹ̀mí ló mọ̀ pé. Ẹ̀mẹ́ta ni sà. Now, ẹ̀yin lẹ mú ọmọbìnrin ìwá pò lẹ fẹ́ lò fún kánsílọ̀. Bẹ́ẹ̀ni sà. Wọn kì í mú èèyàn wá fún mi kán tún ní kò tún rí bẹ́ẹ̀ mọ́. Ẹ ti rí dáadáa kẹ tó mú wá pò lẹ fẹ́ kó díje fún kánsílọ̀ṣìp. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Good. Now listen lákọ̀ọ́kọ́ náà máa congratulate ẹ torí àṣà ni bó ṣe wù náà láàrin agbègbè yín lọ́hùn kó tó di pé wọ́n rí ẹ. Ah. Ah! Chief Williams <laughs> ẹlẹ ó jáde ẹyẹ ah! àgbàlagbà oyè ló ló wọlé tọ̀ mí <laughs> ọwọ́ mi rè lẹ́ẹ̀kan sí. ẹ ṣeun ọwọ́ yẹn rè. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ̀tọ́rọ ọlọ́run. Please. Ẹ leave my son alone, please. Leave him alone. Ẹ fi èyí táyọ̀ lọ́rùn sílẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ torí ẹ má torí ìtara tiyín. Kẹ́ fi lé ọmọ mi kúrò ní ibùjókòó ẹ̀. I will not allow you and your party to ruin the life of this boy mélòó ni ti àmọ́ nínú odindi ẹran inú ẹ dá mi lóhùn kí ló kan adití pẹ̀lú ariwo ọjà no kí ló kan People's Progressive Party pẹ̀lú ọ̀rọ̀ ọmọ tí yìí no nothing ṣé wọ́n sọ fún yín pé a ní printing press ní party secretariat wa ni. mo mọ̀ ẹ́ ìlú yìí làjọ wa àjọ ń gbèlú yìí ni mo mọ̀ ẹ́ mo dẹ̀ mọ̀ nǹkan tó lè ṣe. ẹ mọ̀ mi dáadáa. yes ẹ wò ṣé ká sọ̀tọ̀ fúnra wa ẹ̀yin ní kẹ́ gbìyànjú kẹ́ láwọn ẹ sọ̀rọ̀ ẹ láwọn ẹ tú aṣọ yìí ká lè ká lè gbìyànjú ká ká ká ká bá yín ro tell us what is happening the truth torí ó dá èmi lójú wípé bí àwọn oníwèé ìròyìn tí wọn ò bá rí wọn ò ní sọ Chief Williams ẹ má gbàgbé o àbí tí ẹ bá mọ̀ kẹ́ tètè yá mọ̀ báyìí ó kù rèbété rébété pínpín báyìí lókù kí wọ́n yẹ àga nídìí èyí táyọ. láéláé gbogbo ayé ló mọ̀ wípé ọmọ bíbí ìlú yìí lèmi. nobody is arguing with that uh, Chief Williams. good ṣe rí gbogbo ọmọ tí n bá bí tìlú yìí ni and I will not allow you and your party to ruin the life of my son. kò rí bẹ́ẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pátá wípé ọmọ ilẹ̀ yìí lẹ́yìn. good. but ti èyí táyọ̀ yìí ó ní I see. Oh yes. I see. Yes. I see. Mm. Ẹ ti máa ń ṣe o. Mm. Ẹ ti máa ń ṣe o. Ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe o. My son is my son. I repeat, my son is my son, and I will not allow you, you and your party, to ruin the life Chief of Williams, people believe that Eyitayo is a bastard, both by birth and reputation oh yes bẹ́ẹ̀ ni. ṣe fẹ́ gbọ́ mi ẹ ti ń bá. and ẹ jẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ kí n sọ fún yín abẹ́rẹ́ hmm. kò lókùndì mo ti gbọ́ kò ní okùndì rárá ó ti yé mi a ò rí ibi a ò rí àpẹ a ò rí ibi tá lè so ọ̀rọ̀ ẹ̀ mọ́ nílẹ̀ yìí. I know where you people are coming from and I know where you are heading to are you with me. Hmm. ṣe rí ẹ ti ń ṣe o ẹ ti ń ba yé àwọn èèyàn jẹ́ máa jẹ́ kí eléyìí kó bù yín lọ́wọ́ ah. torí pé ọwọ́ tá a bá fi gbé èkòló tá a bá fi gbé ejò ẹ kà lérí. ẹ nígbà tí mi ò ponú bí mo ṣe máa gbé èkòló kọ́ ni mo máa gbé ejò tí bá máa gbé ejò máa kára máa sì kí máa pa máa ṣètò máa dẹ̀ gbé máa gbé máa gbé tọ́kọ́rọ́. ó dààmú ti gbọ́ pátá pàtẹ̀tẹ̀ téèyàn bá pa dágúró bẹ́ẹ̀. bàbá onílù. ọ̀nkú wílì ẹ̀ ríran ṣọ́kàn tẹ́ gbé wá rèé bẹ́ẹ̀ bá dá nọ́mbà mọ́ ẹ̀ mẹ́ni tó gbé yín wá dọ̀bọ̀dì yẹn sàtí ń fi gara wá tó lé ẹ̀yin dà. yes yes ó wà níwájú mi báyìí wọ́n á dẹ̀ gbé àpò rice fifty lọ fún constituency ti. ó yòó ó láyé. So I want everything to be properly distributed. Okay. So I will um, I'll get back to you, right? Ó dà bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn, <laughs> ẹ káàsán jàre, ẹ kàn ní sùúrù fún mi díẹ̀ torí kí n parí nǹkankan tí mò ń ṣe ní ọwọ́ báyìí. Bọ́sà, a gbọ́ pé bàbá gọ́fúnà àbí gómìnà Lóúnjẹ ni ó wá káyọ̀ mọ́lẹ́ lánàá. Chief Williams. Bẹ́ẹ̀ni sà. Ó wá lóòótọ́. Ẹ̀yin náà lè jẹ́rìí ẹ̀ tẹ́ ní ẹ wo ajá balẹ̀ ni mo fi ṣe bó ṣe ń gbé wa ni ń gbà hmm, padà bó ṣe ń gbé wa báyìí. báyìí ṣe àtà ó jẹ́rìí bọ́sà ẹ bá tiẹ̀ ti pè wá ká wá dá sí rí àfin. noo ah èmi ló ní máa sọ fún yín pé kì í ṣe gbogbo nǹkan náà la máa ṣe ní jàgídíjàgan àwọn eh, issues kan wà tó jẹ́ pé diplomatically la máa handle ẹ̀ mọ́sọ̀ ẹ̀ ń tà ń sọ yìí ìlú mọ̀ọ́ká lòun náà. ṣé tẹ̀ kí wíwá tó wà yẹn máa jẹ́ à that means ọmọ yẹn ti bá níbi tí ò dání. sori understatement yìí tó sọ yìí gómìnà gómìnà fúnra ẹ ó mọ ibi tí iná ti ń jó òun hmm. wo ṣó fẹ́ gbóòótọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí èyí Táyọ̀ is on his way. bíbí. forward ever ẹ ṣe ẹ wo ẹ bọ́ sí ọ̀hún ṣẹgbọ́ ẹ máa jẹ ẹ máa mú ẹ máa jẹ ẹ máa mú àwọn ẹrúkú. baby hmm. ẹ mọ nǹkan tí mo rò ni the journalist Catherine Ariyo whatever she's called ẹ fi pé ó yẹ ká compensate ẹ eh. i mean pẹ̀lú iṣẹ́ takuntakun tó ń ṣe fún wa. ìdáhùn méjì ni màá fún ẹ sori tí gbogbo àwọn party people bá wà níbí má máa sọ bébì bébì má máa pè mí bébì bébì ṣojú tó rọrùn pé àwọn ọ̀nà mi ni so má jẹ́ kó kúkú wọ gbogbo oríta yẹn ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì sórí that lady we must not give her any money. why. yes sórí tá a bá ti fún lówó pẹ́rẹ́ àtẹ̀dáràn a wá bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé àṣẹ lílò là ń lo òun you understand mm. now ó ń ṣiṣẹ́ yẹn innocently báyìí ìyẹn ló dẹ̀ dá fáwa tá a bá lọ fún lówó báyìí orí àpè ni pé hmm. wo onímọ̀pọ́mọ yẹn hmm. ó ti sán lórí akọ̀kọ̀ láti mú báírò kó mú pépà kó bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi against wa minus ló máa jẹ́. àdàbí yẹn sọ o bébì. máa ń rí gbogbo ẹ̀ sọ <laughs> máa ń rí gbogbo ẹ̀ sọ gbà tí sórí àwa ò ní dáhùn fún ọpọlọ rò everyday politics kí ni wọ́n ní tí mò ń fẹ́ lọ jókòó ti búrẹ́dì mi tó ti ta búrẹ́dì ni àmọ́ fẹ́ lọ lé epo máa lọ tẹ̀po twenty four hours. ní gbogbo strategies gbogbo ọ̀nà. ni. welcome I guess you're here to tell me who the real father of your son is. Veterinario. I'm here to beg you to please leave my son alone. That's like asking the waves not to crash against the sand. Meaning? I'm only doing my job. If you're so good at doing that your so-called job, then you know that my son is a good man and a good governor. I have nothing against his governance. This is about him, his origin, his background. Leave my son alone. You're only making a bad day worse by wishing for the impossible. He's a governor. He will never be left alone. You want him off his seat? I am only doing my job, ma'am. Besides, this is called breaking an entry. I didn't break in. The door was wide open. And the house was welcome. I am not stupid. Of course. I know you're not. at 4:29 p.m. the 20th of March. Yes. March. At Wednesday, on Wednesday at 4:29 p.m. the 20th. What? nǹkan tó ń sọ fún mi ń sinmi pé òun tilẹ̀kùn lé. yes is is anything wrong about that. oh goodness. Hmm. no no no no no. wo mo what what else do you have to say i'm working. work work work Kate. Huh? Ah! Sure, o pé ó yẹ kí a lọ fún break ká lọ fún break Cape Town South Africa. Sumi Arire I love you got to go. Hmm? Kate hello hello. Oh. Okay, so she didn't break into my apartment, but She still tried to stop me from telling the truth. Yes. Let's do this. Àṣóòtọ́ ni nǹkan tó ń sọ ń pa gómìnà wa. Àbá ó jẹ́ tó rẹ́sítẹ̀gà fún ilé àlọ́dọ̀ lọ fún nǹkan tó sọ yẹn. Nǹkan tí yóò bá ti rí pẹ̀lú ojú ẹ̀mí méjì yóò gbọ́dọ̀ máa sọ̀rọ̀. Àbá ṣe bọ́ ọmọ olóyè ni gbogbo wa. Kí ni èèyàn tí wàá fẹ́ rí ju báyìí lọ? Ká tẹ̀ wá gbà pé irọ́ ni wọ́n pa mọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ni ìyá gómìnà wa lọ sí kí ni ó wá lọ bẹ̀bẹ̀ Ah, ó náà dẹ̀ ni máa náà o ẹni rẹ ọ̀nà olóṣèlú ni gbogbo olóṣèlú dẹ̀ ló láṣìírí kọ̀ọ̀kan ah, àbí kí ni àbí. Okay, my brother. Have a nice day, my brother. Hey, hey, hey, hey, hey. No take that paper. Oh. If you take them, you don't buy them be that. Make una no take any paper. You know, if you know, say you no one buy and our police go settle this matter make we hear make we hear ojukwu wetin. ah ah china today we dey patronize why you dey do like this now. mechanu mechanu wetin we dey talk. go go go go go. tension heated up at the williams it was a real trying period for the whole family. kí ni gbogbo jàtijàti yìí wọ́n tẹ̀ àṣọ kí ni ẹ̀mí ẹ̀ ta ló rán ẹ̀ ṣe ìfàtà ló sọ fún kó tó take real step bẹ́ẹ̀ yẹn. ṣé mo ní láti take permission from anybody kí n tó tún ayé ọmọ mi ṣe ni. oh good now o ti tún ayé ọmọ ẹ ṣe mo ní o ti tún ayé ọmọ ẹ ṣe ṣé bí mo ṣe bó ti rí ara ẹ gàdàgbà nu pépà yẹn ṣe bó ti tẹ ẹ lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ ṣé bó ṣe ń tún ayé èèyàn ṣe nìyẹn. ẹ ẹ blame mi torí mi ò mọ pé bó ṣe máa rí nìyí náà. good then you don't have good ideas if you are not willing to be responsible for them. ẹhẹ ẹhẹ kí ló fẹ́. àwọn àlejò kan ń bèrè ìtàn The press harassment became constant at the Williams. Now, please, did your wife visit the reporter, sir? Uh, did your wife try to bribe the young lady, sir? Oh, sorry, sir. Did you send her, sir? Sir? Sir? Mm -hmm. Sir? Mm. morning. Good morning. morning. Uh, are you the Governor? Thank you. Good morning, Catherine Are we here to see the Governor. Good morning, Ma. Do you have an appointment with him? I believe I do. Okay, please just hold on. Okay. Yeah, hello. I have a Miss Katrina Rio for the governor. Okay, will do. Ma, please sit down. The governor will see you in a bit. Thank you. You're welcome. Ẹ káàárọ̀. Hi, káàárọ̀. Hey, káàárọ̀ sir. Ẹ ah, káàárọ̀ see me. Yes sir. Jamu ba gómìnà mi. Bẹ́ẹ̀ ni sir, wọ́n wà around. Ẹ jẹ́ n sir. Yeah, Chief Bobade just arrived. Okay, okay, hold on. Wọ́n ní kẹ́ máa wọlé bọ̀ sir. Àrẹ̀mọ̀ lọ, gómìnà. ah bàbá. ah akọ̀wé. ẹ rọra sà ẹ ẹ nílé rí gómìnà sí bẹ́ẹ̀ ni ẹ kàn fún wa níbi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. akọ̀wé kí ló dé. ẹ ẹ mọ̀ rí ẹ má bọ̀ rí kí ló dé kò oh, good morning. morning. Yeah, the governor is waiting. thank you. all right okay. ṣẹ̀rí arábìnrin fẹ́ yín wọ́n ló ta gbogbo wa láìwé ìròyìn nípa gómìnà sílẹ̀ kékeré ata nìyẹn. ẹ o kù la káyà kọ mi ó dáa bó ṣe ṣe o. bọ̀ kó tiẹ̀ má ti lọ kàn kankan pa kékeré tó ṣẹlẹ̀ sí. ẹ má wọrí a máa handle ẹ. ẹ jókòó ẹ kàn fún mi fifteen minutes. akọ̀wé. Good afternoon, Your Excellency. Ah, Miss Ario, how are you? Please sit down. Yeah. What do you care for? Um, nothing. I'm very good, thank you. Are sure? Very sure. Um, Miss Kate, I'm sure o mọ̀ pé mi ò kìí ṣe politician to promise láti build bridge síbi tí kò I recognize a good man when I see one, Your Excellency. Kí ló mú ẹ kọ mi? What gives you the right? A right is not what someone gives you. It's what no one can take away from you, Your Excellency. <laughs> it's not funny. I'm sorry, Your Excellency. Sir, I'm only doing my job. Reporting the facts, and sometimes they may not share opinion on me. Fact? Is that the fact about me? Mo wà 99.9% certain pay those money. Only reliable source. And who is this source? Me only source. sọ fún yín source Work ethics. <laughs> I understand. Miss Ariel, please do your job. But that is not the fact about me. Oh, ẹ Yeah, what's ti ṣetán. Ten million naira. I beg your pardon? Ten million naira, and you put a stop to all this. Okay, okay, okay, fifteen million naira. Is this a kind gesture from the governor? The governor is a good man. Please, don't derail the transformation process we have started. I am begging you. And he knows nothing about this. Miss Ariel, what do you want? Kill your faith. I want the people to know the truth. They need that. to some offending. Tade, the Itayo's friend and personal assistant, will stop at nothing to put an end to the saga, even without the knowledge and consent of the governor. Báyọ̀, where are you? Mo kí gbogbo le, o. Mo kó nílé, mo kálejò, mo kọ́mọdé, mo kágbà, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kó lówó, mo kí mẹ̀kúnnù. Orúkọ tèmi ni Omidan Anáwámọ̀. Ẹ àlejò pàtàkì kan ni mo ní fún yín ní èní. Ẹ kò jókòó àlejò. Ẹ ṣe mọ̀. Wọ́n ní àwọn nìkan láti sọ awuyewuye ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ lórí gómìnà ìpínlẹ̀ yìí, Gọ́vnà Williams àmọ́ àwọn yorùbá ní ẹnu oníkànlá tí ń gbọ́pọ̀n ẹ ẹ kò jókòó sá. ẹ ká sọ wọn. mo fẹ́ kẹ́ bá wa sọ fún àwọn aráalé orúkọ yín àti nǹkan tó gbé yín wá sórí ètò yìí. ẹ ṣe atọ́kùn mo kí gbogbo ilé o orúkọ mi ni ọ̀gbẹ́ni Isaac Atiba èmi sì ni bàbá gómìnà ìpínlẹ̀ yìí tí gbogbo wa mọ̀ sí Èyítáyọ̀ lips. Mo ṣe wọ program yìí náà. Ó ṣe lè ṣe excuse kò I am sorry, Mr. Good Governor, but I believe sometimes politics is too serious to be left to the politicians. I'm sorry, my wife. Oh, tó sọ sí mi tó sòrò fi àdàgé òun ló fẹ́ sọ mí di ẹni tí ó mú wọn darling don't let your mind wander it's too little to be let out alone. ìwọ náà ṣàgbọ́ gbogbo tí man ti pa ń sọ if part of the story isn't true kò ní dé level tó máa fi di ọ̀rọ̀ TV báyìí. èyí tayo ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. You are the governor of this state. Millions of people envy you and your seat. And believe me, they will stop at nothing to bring you down. Come on, boy. You should know better. Ṣẹjọ́ wọn ni. Ṣé wù mí ló yẹ kí ọkùnrin méjì máa jà sí? Àbí wù mí ló yẹ kí ní bàbá méjì? gbà yìí bá tí ma ti lọ bọ́ síbi alaye bọ́ síbi bọ́ síbi ló wà lórí ara wa kó dà tó kà madam madam madam good afternoon ma hello ma good afternoon hello ma talk to us ma where is the lovely mother ma. Please tell us something ma. Talk to us. Do you know Mr. Isaac Atibama? Hello ma. Mojisola Williams, Eitayo's mother, suffered series Hello, of harassment from journalists. Every time she was cited in public, she was bombarded with questions. She was hunted for the truth. Matthew Mirara. Excuse me, don't patronize me. I gave you something simple to do. o they disappoint ara Will you shut up? The lady is still alive and strong. Okay, you know what? You know what? My bọ̀dọ̀ ara Yeah, nígbà tí mo ti lè gbéṣẹ́ fún ẹ tó o lè ṣe tí mo ṣe ní kò ṣe. I will let somebody else handle the job. I'm not the ever before, me more. gbà sí báyìí sọ fún mi lókè gbà. mo ṣáájú òun láì náà. ẹ ẹ gbàgbé bẹ́ẹ̀ mo ṣáájú ìwọ láì. sún sẹ́yìn kí n lọ. kí n sẹ́yìn fún ẹ. jọ sún sẹ́yìn kí n lọ. kí mo fẹ́ gbà sí báyìí sọ fún mi lókè gbà. mo ṣáájú òun láì náà. ẹ ẹ gbàgbé bẹ́ẹ̀ mo ṣáájú èwo láì àní kó lọ sẹ́yìn kémi lọ mo ṣáájú èwo láì yìí ni mi ì lè lọ sẹ́yìn fún kí ló dé mo ṣáájú èwo láì náà kí ni gbogbo ilé báyìí ṣé o mọ̀ pé mo lọ lọ. kò lọ sẹ́yìn mi

Please, what can you tell us about Mr. Isaac Atiba? Is he saying the truth? Have you ever been in a relationship with Mr. Atiba? Who is the biological father? Are you ashamed, Mrs. Williams? Ashamed? I am not ashamed. And Governor Eitayo is my son, for your information. Then who is the biological father? Ma. Madam, tell us Hello, something, ma. please. One more question. Hello, ma. Madam. Hello, excuse me, one more question, ma. Madam. Hello, ma. Hello. Hello, ma. Hello. Hello. Tade, o ní láti request fún ààbò tó péye látọ̀dọ̀ commission of police fún gẹ́ẹ̀ Catherine Ayo yìí. ok? Your Excellency. Yes. Ní arábìnrin tó jẹ́ pé gbogbo ọ̀nà ló ń wá láti jẹ́ kẹ̀ ṣubú. No, no, Tade, jẹ́ ká gbà pé iṣẹ́ ìlú ṣe. Tí nǹkan bá lọ ṣẹlẹ̀ sí pẹ̀lú gbogbo nítorí ṣẹlẹ̀ sí yẹn kọ́, kí ló fẹ́ káwọn aráàlú máa sọ? Ìwọ gọ́gọ́ mọ̀ pé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ yìí, ẹ̀tọ́ mi ni láti dáàbò bo aráàlú àtòhùn ni wọn. Excellency e-, èmi náà mọ̀ wípé ẹ̀tọ́ wa ni láti dáàbò bo gbogbo aráàlú pẹ̀lú òní wọn but arábìnrin Catherine yìí. Adé okay that's what I want please make it happen okay that's what I want okay don't talk this time. will you do to fly? What will you do to shine? despite gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí gómìnà ó dẹ̀ tún ṣe ń bá ṣẹlẹ̀. àbí o mo rí lè fi òfin gan. me too. Up is such a good man be in this kind of situation. àbọ̀ òye. àfi kọ́ ló ń ṣàmì wa o kọ́ ló má gbé wàhálà tó kọjá ẹ̀mí wa kà wá láyà. àmì o àánú ẹ̀ ló ti ń ṣe mí gan-an because I can't imagine nǹkan tó máa ma go through now. Can not imagine Hilda? Still switched off. My God. Why is Walishin treats me by now? This is like the seventh time Toma disappoints me in seven days. He's been acting all funny. I don't understand. <laughs> again. It's over like three good hours. Timothy Durode is still not here, and his phone is switched off. Huh? I don't know. I think I have to leave right now. try and get kini ti mo. Yeah, I'm fine now. No, problem. No problem. Wale, what the hell are you doing here? Eh? So kati kati to ṣe to tó fi dá restaurant lataro eh? Wale. Baby, who this lousy thing? Hey, excuse me, I'm um, not mm, talking mm, to you. Baby, just relax. I can handle this. Huh? You better do. Um, since you can't read and understand the handwriting on the wall, I'll make everything clear to you. You see, with everything happening in your family recently, I don't think I can continue with the relationship anymore. And um, as you can see, it needs to move on for life, Mini. And I wish you and your family all the best too. Yeah? On the motto. Wale. Oh, kúrò níwájú mi o, fi Wale. Even the innocent peace during the battle. Shadi, the sibling of the governor, lost her relationship because of the issue. I just lost the man I've been with in five years, all because of you. <laughs> if a man you spend five years with suddenly walk out of your life because of my problem. I don't think that man deserves you. Oh, please. Mr. Governor, with due respect, let me be the judge of that. Ayumi, I understand how you must be feeling. No! You have no idea. Kò yẹ yín rárá bí tèmi náà ṣe yí ẹ wípé mi ni gómìnà tí wọ́n ní impeach anytime soon èmi ni gómìnà tó ní bàbá méjì ọ̀rọ̀ mi ni gbogbo ayé fi ń ṣe oúnjẹ àjẹsùn I am the one going through the real hair. see things clearly. I'm sorry. You are not selfish. Elia and I pray this is over soon so that we can all move on with our life. I'm sorry too. Yeah, everything will be alright. I pray so. The only viable option was resorted to the law. Only the court could resolve this delicate issue. My Lord, the next case on the court list is suit number LG slash 142 slash 3 slash 2014 between Mr. Isaac Atiba and Mr. Taylor Williams. Mr. Isaac Atiba Mr. Taylor William. Appearances. My Lord, I am Abiodun James, the counsel to the plaintiff. Here with me is Sheung Oloketui. My Lord, my name is Moses Samuel, and I am the counsel to the defendant, Mr. Teller Williams. With me is Mrs. Tolu Fetuga. My Lord, the case before the Honorable Court is about the paternity of one Mr. Eitayo Williams. In our own strong contention, based on fact and documents, it is my client, Mr. Asik Atiba, the real father of Mr. Itayo Williams. Objection, my lord. This action is an abuse of the court's process. The Mr. Itayo Williams is a biological son to my client, and he was born during the existence of my client's marriage between him and his beloved wife. My lord, my lord, I cannot stand. I am still on my feet. I'm still talking to the. As I'm an officer of this court. honorable court, I cannot watch you. My lord, what you don't have to listen to me. Quiet and please sit down. I am disappointed. The two of you are senior lawyers, and I expect some professionalism from you. Anyway, I have gone through the processes of the two parties. And I am aware of the interest this matter has generated in the public arena. This court is vested with wide powers to do substantial justice. Consequently, the court is of the considered view that it will serve the cause of justice to order a DNA test on the plaintiff, defendant, and Mr. Eitayo Williams, and to be conducted by a chief medical director of a government hospital. The court hereby so order. This DNA is about the governor, paternity, and it helps individuals attain peace of mind about their child or children. Thank you very much, Dr. You're welcome. Can you please tell me the benefits of a DNA test? Yes. Every child has a father, and DNA helps us in proving this. It helps us to make some certain decision for the future of our children. Mm -hmm. Okay, good. Then why do you think we can trust DNA? I mean, we should. It is 99.9% accurate. Oh, okay, good. Then are you saying if the DNA proves Isaac Atiba to be the father of Governor Eitayo, then he is? <laughs> All I'm saying is DNA prove the fact. Hello, Chief. How are you? Fine, thank you. So, sir results already? But you know better. I can't give them to you. I know, I know you can't. But, uh, you know, I'm interested in knowing the, you know, outcome of the results. Well, the only person that has such a privilege is His Excellency himself. And, of course, court. Ah, ah, uh, His Excellency himself? Uh, but the man in question is my son. Who is your son? Huh? Muni, who is your son? Iwakumi. o mà ní bẹ̀rù how? <coughs> you have five daughters and you want to rid me of the one that I have. Eh Williams. olè ni ẹ eh. olè the man in question is my son èmi ni mo bí èyí táyọ̀ kì í ṣe tiẹ̀ ìwọ kọ́ ló bí. ṣe bí nǹkan tó ṣe wá rí dókítà nìyẹn. wo bí wọ́n mọ̀ ẹ́ lọ wá tiẹ̀ sókè ah. wá tiẹ̀ sókè. you are here to twist the hospital the result àbí it will not work yo it will not work it will not work. ìwọ fúnra rẹ kí ló wá ṣe ìwọ ni mo tẹ̀lé. èmi kọ́ ló tẹ̀lé wa. Ah. because I know you. láti ají IGP those days, yes, now criminality. Yeah. Oh, yeah. You are a criminal. Jongo. Yes, you are not going to succeed in this one, yo. Look. This son, Itayo is my son. Jọfẹ jọfẹ gbọ́ mi. Ah. illiteracy tó ń dá ẹ̀ láàmú ẹ̀ ah. padà lẹ́yìn ẹ̀. Doctor don't mind, he is a robber. You are a bloody illiterate. You are an armed robbery. Gentleman, kúrò lẹ̀. Yes, armed robbery ni ẹ. Lọ́dọ̀ sí kọ́ọ̀lì. Ọlọ́dọ̀ àràwọ̀. Ọlọ́dọ̀ sọ. You are not going to account for it because that is a armed robbery. You are an armed robbery. Ọ̀dẹ̀. Ah. Mr. Dọ́kọ̀ sọ pé armed robbery òṣì. ó sọ pé mi ò ní àdáwọ̀ mú rí. olè olè olè olè. ọmọ àtọ̀ ń rìn wá ah. ṣé yorùbá kọ yorùbá gidi àsọ̀rọ̀ báyìí orí ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. ẹ eh, mo lọ sí Germany where did you go to. get where did you go to. Germany Germany ó lọ sí Germany. ẹ máa don't mind the foolish the foolish ẹ eh, eh, crook. he has stolen all the money from the state he want to steal the money from from from from my son. foolish foolish man rubbish. What happened over here? The, the, I will tell you what happened. See that fool? He has stolen many things, called himself chief. Now he wants to steal my son. It will not happen. Oh. Rubbish. Rubbish, foolish man. Just be quiet, yeah? No, it's okay. Okay. How are you, doctor? I'm fine, thank you. Bele. Eh, eh, eh, how, how is the result of the test? Oh, sure. You know, I can tell you. Not again. I told already him it's not my decision to tell you, so I'm sorry. The eve of the final case for the determination of the result of the DNA was a long one. The night seemed endless. So many thoughts went through a tireless mind shame, victory, impeachment. Kálẹ̀ ọkọ mi. Wọ́n ọ̀gbẹ́. Okay ẹ jọ ṣé mo lè rin lálẹ́. lálẹ́ ìkẹ́ ọkọ mi ṣé o rò pé ilẹ̀ ti ṣú jù. ilẹ̀ ò tí ì ṣú jù fún nǹkan tí mo bá ń sọ. ìwọ náà ló ní mí gbogbo ìgbà tó bá ti lóyá náà ni. ok ẹ pípẹ́ ara ẹ sílẹ̀ màá ní kẹ́nìkan wá pick yín up nìyí. kí ló dé tó fẹ́ rí mọ́mì lóru yìí ó ṣe jẹ́ kí wọ́n ní enough rest kí wọ́n lè wà prepared fún court ọ̀la àbó ti rí result DNA yẹn ni. DNA result kẹ mi ì rí DNA result kankan I just want to see her for something. adopt the sentence, let your worries die of neglect. You're right, you I'm always right. And that is why you're the governor of the states. understand the DNA report is ready, and the chief medical director of the state government hospital is in the call. Barrister Moses Samuel, is that the correct procession? Yes, my lord. I confirmed it, and it is the true position. Now call the chief medical director. Dr. Mary Martins, Please, ma'am, can you tell this honorable court your name, your occupation, and your position? My name is Dr. Mary Martins. I am the Chief Medical Director of the State Hospital. I confirm that my hospital conducted the DNA tests, and I wish to add that these DNA tests are for 99.9% percent accurate. a strange result a shocking pronouncement worse than expected neither Chief Williams nor Isaac Atiba passed the DNA test. Godfather ẹ má dà how would I have known hmm? how would I have known I told you from beginning I think she had an abortion whoa, but I was whoa, not whoa, sure. Whoa, whoa, whoa, whoa, whoa, whoa, that is not the point. Eh, Tanigindalebi, listen, we had an agreement. I did my part. You are supposed to deliver. I know, but the child is not mine. So? what am I supposed to do? Ah. It's all right. Don't worry. <laughs> Don't worry. Well, it's an we unfortunate must, circumstance. We, we, we, we, we, we, we must look for a way out. Ah. We must look for it. Hmm. Owó mi ńkọ́? Hmm? mi gbọ́. owó mi tó kù. are you okay? what are you saying? you didn't deliver now. o ò ṣe ohun tó yẹ kó ṣe. Ah, ah. yes. godfather. ọmọ ẹ. you gave me you gave me a job to do and I did the job. You didn't do the job. I went to court. I went to the hospital. I did everything. You were, you see, òun ṣe lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ but you didn't complete the job. I wanted that pronouncement that you are the biological father of the governor, that's all. Uh, He said, máa máa máa deceive ara ẹ o. You see, kò sí iṣẹ́ báyìí, kò sí owó ni. Hmm. Eh. Godfather, ọ̀rọ̀ yá lẹ́yìn. Alẹ́yìn hmm? o ọ̀rọ̀ ìyá lẹ́yìn <laughs> ẹ̀ tó bá máa lẹ́yìn kó lẹ́yìn ẹ̀yìn tó bá fẹ́ gbé wá kó gbé wá ah you didn't deliver now o oh, ṣiṣẹ́ tí mo gbé fún ẹ kẹ. ọ̀rọ̀ ìyá lẹ́yìn ah, ọmọ yìí sì burú o ó jọ pé ẹni tí ó bá yára òun lògùn gbè. threats from his party started as only an indigene of the state could be the governor according to law. Hmm. Eitayo was faced by possibility of impeachment. With respect to our mothers, I will not say women have no character, but I rather say they have new one every day. Please, sir. I won't take this from you. I will not allow you to insult my mother. Okay? Of course, my governor. I don't have interest in your mother. But mo nígbàgbọ́ nu wípé obìnrin máa ń mọ ta ló lọ́mọ. Ṣebí bàbá méjì rangers governor tá ń gbọ́ tẹ́lẹ̀ but i, I don't know báwo ló ṣe fẹ́ ká gbé kalẹ̀ yìí pé governor tiwa kò tiẹ̀ ní bàbá rárá. party leader. yeah mo mọ tí mò ń sọ. governor ẹ wẹ lọ ṣe sùúrù o at the same time a gbọ́dọ̀ fojú kékeré wo nǹkan tó ṣẹlẹ̀ yìí lóòótọ́ nǹkan tí màmá yẹn ṣe ò dáa rárá síbẹ̀síbẹ̀ màmá ẹni ló mẹni tó bí ọmọ fún ẹ lọ find out now. mo ti bímọ mo ti bá wọn sọ̀rọ̀ kí lẹ ti fẹ́ kí n ṣe. gọ́vnà kí lẹ máa ṣe síbi ìbáwò. Ah, kò yẹ ká ṣe nǹkan tó mọ borúkọ ẹgbẹ́ wa jẹ́nà. yes. ẹ ti ẹ̀ gbọ́ ṣe bóbìnrin làwa náà obìnrin ló mẹ́ni tó lọ́mọ. àbí your excellency take forceful action the action that you should have taken a very long time ago delay is dangerous. Get up! Tell me, tell I want to know why you have cheated me this much. What I want to hear. I want to hear. I'm, I'm tired. I did. But it's not about I did. get that deed. You let. It's okay. Mo ti gbọ́, mo ti gbọ́. gbójú sókè kẹwò ẹ bù ú tó ti pọ̀ jù ẹ fi kún ibi tí ó tó mọ́mí èmi àti ẹ̀mí kan làwọn àbí please tell me the truth about my father. came. wá béèrè lọ́wọ́ ẹ̀ how far trip ta fẹ́ lọ ní weekend. mi ò gbàgbé e. àmọ́ sórí. àmọ́ òun ló tún wà ń Williams eh? àmọ́ òun ló tún wà ń bẹ we no mọ how important that trip is to us eh? and also what is so difficult in going for a trip. ọmọ borí o ó tún sọ̀rọ̀ báyìí bó rí mi tán náà ó mo ṣe rí see going on this trip is not the problem but tí bá fẹ́ fún trip báyìí ó mọ̀ kí mo gbọ́dọ̀ ní nǹkan lápò náà mọ́ so màá tún drop nǹkan lẹ̀ fún ìyàwó mi. àdé àdé eh? ó dẹ̀ ń ṣẹ́ mi eh? ṣé mo sọ fún ẹ kó sún mi ni àbí ó wá bá mi rí mo sọ fún ẹ pé kò sí. Eh? lóòótọ́ ò sọ pé kò sí rí o. but how long will I continue to live like this? how long? àdé for now let's live each day as it passes ṣe ti gbọ́ èmi máa ṣètò yẹn tó kù ìwọ fi àṣà fi dànù ṣe ti yẹ. ọ̀rẹ́ mi ṣé gbogbo ibi tó ti ń mówó kò ní gbẹ owó gbọ́dọ̀ ṣe ń ṣoore fún mi yìí Ọlọ́run máa ṣoore fún wọn náà Ọlọ́run ní gbàgbé ẹ ní gbàgbé fámìlì ẹ àmín àmín àmín nǹkan tó bá da orí láyé yìí pátápátá báyìí Ọlọ́run máa ṣe fún àti wọn náà ẹ bọ níwà ṣé kí n sọ sí àkáǹtì ẹ nàbí cash ló fẹ́. Eh, bá ń sọ́sà account mi. kì í sọ́sà kì í sọ́sà account ẹ̀ eh, alright kò sí problem. <coughs> Ah, ah. ṣé tí wàá fẹ́ máa lọ ni ah, tí mo ti ń tìtorí yín lu wọlé lu ọ̀dẹ látàárọ̀ tó ń jẹ́ ti fẹ́ jiná. ìyàwó mi má bínú sórí tó bá dọjọ́ mi màá máa jẹun eh, mi wà ọ̀rẹ́ nǹkan tí mo ní mo máa send sí account ẹ̀yìn màá bẹ top ẹ̀ so wàá máa fún ìyàwó mi náà Ah, ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ thank you very much. ọ̀rẹ́ I did mine. You know what I mean? Take care. All right. you <laughs> can be too funny at times. Okay, what do you think about us? As in? Our relationship. Níbo gan ni ó lọ? Lọ You know I'm married and I love my husband. You love your husband? Uh-huh. Then why are you here? You know why I'm here. You see, I'm tired of spending my money on a woman I don't have future with. Have you ever spent a night with me? I'm tired of wasting my time hoping a pig would fly. And I, Isaac Atiba, is done. See, Isaac, I understand you perfectly. And you blame me. If Ade had been truthful about his pocket from the outset, Hold on, hold on. Ah, you know I love you. You know. You know I love you so much. You know. Come on, come but mo sọ fún ẹ pé mo mú síbi mi lọ sọ́dọ̀ ẹni tó máa o lọ mú cv ẹ tó ń bẹ wáṣẹ́ bó ṣe sọ fún mi pé Australia ló lọ tó fi tẹ̀kẹ̀ ní twelve hours láti padà sí ilé yìí. ṣé tí traffic bá wà kí n fò ni adé Williams ṣọ́ ara o ah kí ló dé i'm so tired right now wọ́n dẹ̀ rò mí lẹ́jọ́ òṣì torí pé mo wá bó ṣe máa dá a lọ ìwọ náà ṣá lọ dáadáa. kí ló sọ sí i èmi lọ dáadáa kí ni mo dá sọ fún mi kí ni mo dá. Oh, you want to know? Yes. You really want to know? Yes. Ade Williams, you are a liar. Ìwọ gangan lẹ̀tàn. I was deceived by you. Ó jẹ́ kí n believe pé nǹkan kan wà tó fi tọ́jú mi to bá fẹ́ mi tán ni now. Now we are married. We have to live on what your friend Omobori Owo gives us. You see your life. Ṣòra yí ẹ̀. So nítorí owó ló fi fẹ́ mi. See, it would have been better if you had been truthful. She wanted much more than she got in marriage. Insatiable Mojisola defied her marital vows, all for the love of money. interest ṣé rádaràda tó fẹ́ ṣe lílé ètò ìṣẹ̀rán ọkọ mi iṣẹ́. farabalẹ̀ farabalẹ̀ Mují gbọ́ tẹnu mi náà náà. ọ̀rọ̀ òṣìwọ́ ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ. Mují sórí adé ọ̀rẹ́ mi tó jọkọ̀ títì ẹ̀ kò lówó lọ́wọ́ lóòótọ́ amóye àwọn èèyàn tí ò lówó lọ́wọ́ tó lè live life wọn but adé fake life ló ń live àwọn ọ̀rẹ́ adé ti bá sọ títí títí kò gbọ́ look at you so pretty and cute. Muji. you deserve more than that. Hi, I'm his opposite. Ẹ̀hẹ́, ìgbà tó wá jọ́ pósìtì nǹkan, ṣé ìtòrí ẹ̀ ló ṣe ń fìlọ̀kulọ̀ lọ mi? Farabalẹ̀ Muji. farabalẹ̀. Five hundred thousand naira to spend the night with me. Ejisola. Yes? What is your problem? Kill me. Don't try to hide anything from me. Doctor take pè mí. Ó dẹ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Adé. Kò rí Why are you trying to abort our baby? When you know I'm dying to father a child? want the baby. I want it.

àlàyé tẹ̀sí sílẹ̀ yìí kò tí ì sọ ẹni tó jẹ́ bàbá mi nínú àwọn tẹ̀ súnmọ́ yìí. ọmọ borí owó. ne da kwai Haruna, my career is over, mommy. He picked me the day tó fi gbà láti help mi yẹn àbí bẹ́ẹ̀ kọ́ n tó fẹ́ ṣe nìyẹn bí ooo oh, all right all right now what do we do o ò ní kílèmù ẹ báwo ní kílèmù ẹ ìyìn ní jáde báyìí síta èmi ọmọbìnrin owó hmm? ṣé ó mo fún tell me ṣé o lè yọjú ń sìn ṣé tọmọ yẹn bá tó bá jẹ́ pé ó ya wèrè ṣé wàá lè yọjú ẹ́. kódà mi ò fẹ́ mi ò tiẹ̀ fẹ́ rárá mi ì fẹ́ mi ì ní jáde rárá mi ì ní béèrè ẹ̀. ọmọbìnrin o ọmọbìnrin o ojú mi ṣorí ẹ n ti ojú ọ̀dàlẹ̀ rí olórí burúkú ọlọ́run ò tiẹ̀ jẹ́ báwèrè ẹ̀ ságídí o bá wa pa mí sínú ilé àbí èmi ni mo ní ọmọ lo fake life ọwọ́ ńlá gidi ò fò ń bí máa jáde kò sí tó ṣe ẹ máa jáde mo kàn sọ pé mi ì jáde lójú ẹ ni. Your Excellency ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó lágbára gan and mo suggest any decision you must take should be in the best interest of the state and the nation as a whole. Are you saying I have to step down? Uh, Your Excellency, <laughs> step down? Step down for who? Ẹ wo tí ẹ bá gbà mí láàyè láti sọ tó ṣe rí nínú mi. Àwọn àgbàlagbà ti ń sọ wípé tí ọ̀rọ̀ bá kan òkè tó dẹ̀ kan ilẹ̀ ó tún ní bòmíì ìtàlẹ́gbèsè. Your Excellency, omi ìwà ta Stepping down is not, I mean, you should not even think about that. As regards the legality of Itayo's right to continue as governor of the state, the court ruled that anyone born in a state automatically becomes a citizen of that state. Thus, by birth, Eitayo Williams was pronounced a citizen of Aluko State, and therefore impeachment moves dropped, and he continued as governor of Aluko State. In his words, I shall continue to serve this great state to the best of my ability. As of my paternity, Chief Teller Williams is and shall always be my true father. ní báyìí tó jẹ́ pé gbogbo awuyewuye yìí ti dópin tó dẹ̀ hàn ní gbangba pé ọmọ ìlú yìí tó tọ́ ni mo jẹ́ mo ṣe tán láti máa bá iṣẹ́ rere mi lọ fún ìdàgbàsókè ìlú yìí thank you god bless Alupon state god bless Nigeria. Ile aye Olowo Aye la ofisi What will you do to fly? What will you do to shine?